gbà ó jẹ́ kó àwọn tẹ́tí tó ń bẹ̀ yìí ọ̀ká ni wọ́n mú ìgbà táwọn kan lọ ló ní táwọn kan lọ. gbà kí o tó jáde sọ̀rọ̀ ara tó ń sóògùn àpẹẹrẹ pé èèyàn gbà ní torí pé tó ló wá bá fẹ́ ṣe nǹkan fún yàn yóò ṣe náà ni tó bá ṣe dáadáa yé fún yàn kò túmọ̀ sí pé bá yọ̀ dáa fún yàn lọ́rùn olúwa ẹlẹ́dàá wa ṣe táyé fún yàn ni kí yàn wá múra bọ́ọ̀ ní tọ̀run rẹ̀ ṣe kí yàn wá máa lérò wípé kò sẹ́ni tó dáa fún láyé àfi kó ó gbọ́ ọ̀nà àṣírí kan àpẹẹrẹ pé èèyàn máa ń rò ní olúwa ẹlẹ́dàá kọ́ mọ̀ sí wa lọ́nà gbà ní ìdẹ̀ra tó lọ́wọ́ ṣe fẹ́ dà olúwa máa fi dẹ wọn nítorí pé látara ìdẹ̀ra náà ni wọ́n ti sórí ibú olúwa kọ́dà kún kọ́ má jẹ́ ká sórí ibú ẹlẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one tọ́ba ń pè láti lókè ẹja máa fi plus two three four eight zero. two four four eight one four four one two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one. Now, ẹ sọ wà lórí ìtẹ̀wá agbọ́n òkè. Àwọn onímọ̀ àìsàn ọ̀la àgbàdo. Àlékún sẹ́yìn àwọn والإضرار بمصالح المسلمين نعم آمين Ẹlẹ́wà súnmọ́ ajín àbára kéńdì bí tẹ́wà. Kàlè láǹfààní láti gbọ́n dáadáa náà. Ẹṣẹ́ṣẹ́ bẹ̀rẹ̀. Náà. Ó ní ìyàwó, ó lẹ́ ní àwọn ọmọ so láti ní ọ̀pọ̀ tó kú tó níyàwó àtọmọ náà. fún àwọn ọmọ àti ìyàpò ọ̀nà wọn ní àlejò àti owó yẹn. ó ní ọkùnrin ó dẹ̀ lórí nínú àwọn ọmọ náà ìyàwó bẹ̀ alhamdulilayi ẹni tó kú tó fi ìyàwó sílẹ̀ àwọn ọmọ lọ́kùnrin àti lóbìnrin tó wá ní dúkìá kan eléyìí tó ṣe pàǹ gbowó lórí rẹ̀ lọ́dọọdún ọdọọdún náà láàmú bùkátà láti pín àwọn owó yìí sẹ́tọ̀ níbo ni wọ́n ti ń pè náà so ẹ lè wá sálì màdínà ẹ lè fún yín ní kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ ti ṣe máa pín lọ́dọọdún inshallah. Jazakumullah khairan wa rahmatullahi Zero eight zero two four four eight one four four one. Zero eight zero two four four eight one four four one. Plus two three four eight zero two four four eight one four four one. Plus two three four eight zero two four four eight one four four one. Àwọn yẹn ni nọ́mbà tí a máa pè sí. Bàbá ń pè nínú Nàìjíríà zero eight zero two four four eight one four four one. Bàbá ń pè látòdì ẹjọ́ àwọn tó wá pẹ̀lú plus two three four eight zero two four four eight one four four one. Naam. Assalamu alaikum. Wọ́n ní ẹlọ́kùnrin ẹ̀rọ ṣọ̀gbọ́ ni Mùsùlùmí bọ́ọ̀lù sì lè sọ àkúídà rẹ̀. Alhamdulillah, n tó ga jù nínú nǹkan tí olúwa ẹlẹ́dàá wa tó fi máa ń tàyàn lọ́rẹ lábẹ́ ẹ̀sìn islam yìí ọ̀nà nígbàgbọ́ òdodo eléyìí tó yanrantí gbogbo ẹni tó bá nígbàgbọ́ òdodo tó yanrantí ẹ kó dúpẹ́ fún Allah ó ń bẹ nínú pé yàn ń dúpẹ́ fún Allah lórí ìgbàgbọ́ òdodo tó lálàáfíà tó fún yàn ètè ká sọ nítorí pé tá a bá sọ oore fún yàn tá a rí lóore lónìí kò ní tí ì jẹ́ oore tó oore bá bá ní kalẹ̀ kí láǹfààní pa àgbàgbọ́ lónìí wọn tó ti kókó tó ti pa kúrò láyé àpàdà fi ìgbàgbọ́ rẹ̀ torí ẹ̀ nínú ọ̀nà tí èèyàn máa fi sọ ìgbàgbọ́ rẹ̀ náà ní kí èèyàn jẹ́ ẹni tó ṣe pé àwọn nǹkan tó mọ̀ lábẹ́ ìgbàgbọ́ kọ́ máa wọ̀ lọ nítorí pé ìmọ̀ sí sáǹfààní rárá àtàbà lò nínú tí ti máa ṣe ìrànlọ́wọ́ fẹ́ni tó bá nímọ̀ tí máa rẹ̀ sì fi di nǹkan tó parẹ́ òun náà ní kọjá pé nǹkan tó torí lílo ọmọ kí ni máa jẹ́ kí mọ̀ pọ̀ sí. bákan náà èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé èèyàn tó súnmọ́ di kí ti máa ní àlékún ọmọ sí nípa nǹkan tó jẹ mọ́ ìgbàgbọ́ òdodo nínú ìsàn ó sì máa gbìyànjú láti máa mọ àwọn nǹkan tó jẹ́ àtòjíjẹ rẹ̀ wọ́n ní bọ̀bọ̀ gbé ha ẹ̀tàn méje lò wọ́n látòjíjẹ nǹkan ní máa jẹ́ ká mọ nǹkan bó ti ṣe rí bá máa burú ó súnmọ́ kéèyàn ọ̀rọ̀ lọ aburú kéèyàn á padà jẹ́ sípà burú ní ṣe ó sì jìnnà sí dáadáa pátápátá olùwàkọ́mọ̀sọ̀ wà lórí rẹ̀. Zero eight zero two four four eight one four four one. Zero eight zero two four four eight one four four one. Plus two three four ìyẹn tí wọ́n ń pè láti ìlú Plus two three four eight zero two four four eight one four four one. Náà. Àríkú sára wa ṣùgbọ́n àbàkà tó rú báyà ti tàbí tọ̀. Àìbẹ̀rẹ̀ yàn. Àìbẹ̀rẹ̀ mi ni pé ìyẹn ti jẹ́ lọ́dà ẹnìkan tó ẹni ẹ wá ní tọ́ọ̀bù bèrè ẹlẹ́kejì tọ́ọ̀bù yẹn kéré yìí ìyẹn tó bẹ̀rẹ̀ ti jẹ àárọ̀ ni wọ́n ti ní ilẹ̀. Tó tó bá ti á di ní alẹ́ tí òní bá bí wọn á fóun di ìwé ìrẹ́ ni pé ṣé ọjà kí èèyàn ọmọ lọ sí ìlú àti bọ̀tọ̀ kí èèyàn ọmọ lọ sí ìlú. alhamdulilayi tó wá gbẹ́ni tó gbà ń ṣiṣẹ́ ó ní àyè méjì tó ti ń tajà àyè ibi táyàn wà tó yẹ ibẹ̀ ni wọ́n fi yín sí wọn sì ta nǹkan tó jẹ́ haramu níbẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ọ̀gá yín ó máa ń sọ fún yín pé tí ọjọ́ bá ti pẹnu bọ pọkẹ wá bá òun ní ṣọ́ọ̀pù kejì tó ti ń ta haram bẹ́ẹ̀ lọ bá ń bẹ̀ láti máa bá a tajà lọ níbẹ̀ ni àbẹ́ lọ bá ń bẹ̀ láti lọ kó ọjà tẹ tàjíṣẹ́ fún ẹ bá fẹ́ lọ kó owó ọjà tẹ tàjíṣẹ́ fún ni ẹ bá ti kó fún Àpẹ̀yìndà kò sí nǹkan tó burú ń bẹ̀ àmọ́ pé tẹ bá ti palẹ̀ mọ́ ní ṣọ́ọ̀pù tẹ̀yìn tí ń tajà tẹ̀yìn tí ta haram ẹ máa bọ̀ wá bọ̀ níbi tó ń ti ta haram kẹ́ ẹ tún máa tajà ń so eléyà túmọ̀ sí pé ẹ̀yin náà ti ṣiṣẹ́ tó jẹ́ haram. Zero eight zero two four four eight one four four one. Zero eight zero two four four eight one four four one. one ń pè láti ìlú plus two three four eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. Àwọn number nọ́mbà ti yá àwọn Zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. Naam, Assalamu alaikum. Wọ́n ní kí a bá kó bá ṣe yára fún ẹ̀rọ kan bá ṣe fún ẹ̀ láàrin àlùkàrà àti ìmọ̀ jíjẹ́ ọ̀sẹ̀ ọ̀nà. Alhamdulillah, ẹ̀rọ náà jíjẹ́, ẹ̀rọ nìkan tó wá máa fi fún àwọn ànábì rẹ̀ tó jẹ́ pé olúwa máa fi ń ṣe ìrànlọ́wọ́ fún wa láti jẹ́ kí àwọn èèyàn dàmà ìpolówó lọ́ràn wọn. nítorí pé gbogbo àwọn nǹkan eléyìí tó ju agbára èèyàn lọ láti ṣe olúwa bá ní kó ṣẹlẹ̀ gbọ́ wà nábì kan olúwa fún ní nǹkan ni pé kó máa fi ṣàtakò fún gbogbo ẹni tó bá ní kì í ṣèrànṣẹ́ Allah kì í fi ṣànábì rẹ̀. ẹni tó bá ní bánàbí Musa alayhi salam o ti jẹ́ pé olúwa fún ní pọ̀pá olúwa ń tàtàrà mú kan tó jagbára wa lọ́ọ́ máa ṣẹlẹ̀ ẹ̀gbọ́n láti fi pọ̀pá tá a fi nalẹ̀ tí pọ̀pá ó wọn náà mú pọ̀pá tiẹ̀ jáde. báwo láti ṣe mú omi méjìlá ọ̀tọ̀ yọ lara lára rẹ̀ ìwọ náà fi na àpáta wò kárì. láti fi tá a fi na òkun tí ó wa pín sọ́nà méjì lọ́tọ̀ọ̀tọ̀ tọkọ̀ ọ̀kan òjò garando bí àpáta tó ṣe pé omi inú rẹ̀ kò ní bọ́ sí apá kejì eléyìí nǹkan ìyàlẹ́nu tó ju agbára èèyàn lọ ni. tọ́ba sọ pé nípa Musa alayhi salam pẹ̀lú gbogbo àwọn àmì yìí kìí sànàbí Allah ẹ̀yin náà bọ́ gbó ẹ̀ lọ wá pọ̀pà ọ̀pá tí ń nà ẹ̀ wá fi nínú nǹkan tó wá ní nígbà tó lu ẹlẹ́dàá wa tó fún ní àmì pé wọ́n máa ṣàdúrà kó mú kójú afọ́jú kó là kó sì máa wo adẹ́tẹ̀sán kó sì jẹ́ ẹni tó ti kú kó máa fáwọn èèyàn nírò nípa nǹkan tí wọ́n ń jẹ nínú ilé wọn àti nǹkan kó pamọ́ sínú ilé wọn níbi tó ń sí ẹni tó bá ní eléyìí ò tó láti tọ́ka sí pàǹdàbí Allahu kò tó láti tọ́ka sí pé ìránṣẹ́ Allahu ẹ̀yin náà lè dáwò àwọn afọ́jú pọ̀ irú ìlú yìí nìsín ìyànà afọ́jú gan bẹ tó ṣe pé ògèdè afọ́jú lọ sábà wà ń bẹ ẹ lọ bá wa dágbára wò ń bẹ ẹ̀yin náà bá wa lajú wọn kẹ́ kókó ṣe déédéé rẹ́jí pẹ̀lú ànábì Ìsá alayhi salam lọ́wọ́ kẹ́kọ́ wọn náà bá lágbára tó lè jókòó dìde àwọn òkú tútù ń bẹ òkú ẹ̀gbẹ́ ń bẹ tó bá jẹ́ pé èyí tó bá fẹ́nu méjèèjì wọ́n gbé wọn wá fún ọkọ̀ bá wa jì bẹ́ẹ̀ tó bá sọ pé ànábì Ìsá alayhi salam tí ń wo adẹ́tẹ̀sán wọn náà fẹ́ wo adẹ́tẹ̀sán a ní wọ́n ti pè ibi táwọn kó àwọn adẹ́tẹ̀sí tó a bá mú ọ lọ ságọ̀ọ́ ńbẹ̀ wọn ọba bá wa wò wọ́n a mọ̀ pé wọn náà ti di irọ́ ànábì Ìsá alayhi salam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àbánábì Muhammad sallallahu alayhi wa sallam olúwa fún láwọn àmì ńláńlá tó tutù gbogbo àwọn ànábì yòókù lọ olúwa fún ní al-Qur'an eléyìí tó ti kú náà lọ ga nínú àwọn mu'jizat ọ̀rọ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ tó ju gbogbo ọ̀rọ̀ ẹ ń bá sọ pé ọ̀rọ̀ tó lù wá fi rántí sí alukur'ani ọ̀rọ̀ tànàbì ni kì í sọ̀rọ̀ ti Allah àyè sílẹ̀ wọn náà bọ́ ta múrù rẹ̀ wá yìí ṣe gbogbo alukur'ani o tóró lè pọ́pọ́ jù kódà yìí ṣe pé ká pé kọ́ lọ mú súrà mẹ́wàá wa o lè tún pọ́pọ̀ súrà ẹ̀yọ̀ kan péré yóò dàbí alukur'an súrà tó kúrú jù náà alukur'an àyà mẹ́ta ni bíi idha jaa nasrullahi wal fath bíi iná àpọ̀ iná kẹ̀kẹ́ òsàn wọn náà bá ní múlò ẹ̀wà káfí pé tọ́ o ti wá já nàbí ọ̀rọ̀ báyìí o àjẹ́ pé wọn náà o ti di wà nàbí Muhammad sallallahu alaihi wasallam àmọ́ títí tá di ẹ̀rẹ́ tí ó fi hùwò ìwọ àtàwọn ẹgbẹ́ rẹ̀ wà báwọn àtàní o lè rírọ̀ ẹ̀mú wa títí tá yóò fi dọ̀rùn ṣẹlẹ̀ iná ń pè ní mọ̀jíza mọ̀jíza tẹ̀sí tún rí yẹn ànábì lè sọ wípé ẹ retí nǹkan báyìí nígbà tí nǹkan bá dé ẹ̀yin náà múrò ẹ̀wà tó òun torí pé olúwa ti fóun ó lè lò gbogbo ìgbà tó bá fẹ́ gẹ́gẹ́ anábì sọ rẹ̀ alayhi salam wọ́n tọrọ lọ́dọ̀ rẹ̀ lẹ́ni tó ṣàtakò fún wọn pè ń jà wọ́n ní kó náà má mi wá olúwa ní kí ràkúnmí jáde látara àpáta fún àpáta àwọn náà lápáta alágbègbè wa yìí tòbí ọba ibi lápáta wà a lè mú ọ kò jẹ́ kí kéde ṣe àràkúnmí lọ́lọ́ idún jẹ́ kí ìdùn jáde láti inú àpáta tó gbogbo eléyìí ó fi hàn pé ànábì tó lu aràn làwọn wọ̀nyí báyìí. kàrámà òun náà ni tó lu afi pọ́n ẹnìkan náà àwọn èèyàn rẹ̀ lé àwọn ẹni tó bá jẹ́ ni Allah àwọn ẹni tó jẹ́ pé wọ́n gba Allah gbọ́ wọ́n sì ń páyà rẹ̀. ala inna awliya Allah la khawfun alayhim wa la hum amanu wa kanu àwọn ẹni Allah tó ṣe tí wọ́n gbàgbọ́ wọ́n ń páyà rẹ̀ àwọn nǹkan ìyàlẹ́nu tó ju agbára èèyàn lọ olúwa lè ní kó ṣẹlẹ̀ lọ́wọ́ wọn ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ lọ́wọ́ tiwọn ìpèníjà ò ní tẹ̀lé ibi tẹ́ ẹ bá lè ní o ìyìn ṣe wàlí Allah ẹ̀yin náà múrú ẹ̀wà ìyàtọ̀ kejì wọn ní nítorí pé wàlí ọmọ pé ọ̀sẹ̀lẹ̀ kò mọ̀ pé ọ̀sẹ̀lẹ̀ rárá rárá èyí kìí sagbára tá a ti fún tá fi pamọ́ sí lọ́dọ̀ tá ti ta lólobó ipò onírú agbára báyìí tó a máa àbà òun náà ní lo ìṣújú ká fi dúdú pe funfun ká fi funfun pe dúdú èyí tó ṣe pé ọ̀nà kan tó wẹ́ tí kò ní yí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí bá ń wò náà ni wọ́n máa ń gbé ìdágbà wọ́n máa ń lo ìṣújú fáwọn èèyàn àwọn àrí dúdú àmọ́ pé funfun bí ẹni tó kí ọ̀bẹ bọ ikùn rẹ̀ ọ̀bẹ yìí sì yọ ní ẹ̀yìn rẹ̀ á sọ pé wá wò dáadáa o ìṣújú ni ọ̀bẹ ọwọ́ kun wèrè nítorí pé tẹ̀yìn bá tó bá tó fẹ́ bá dúró dédé nídìí ẹ̀sìn nǹkan wa wà tẹ́ lè ṣe ẹ̀yin pé kún fún yín lọbẹ kẹ́yìn ọwá kìbọ̀ ń kún dàbí ẹni tó ń sínú náà ni tí wọ́n sọ pé à iná kìí jó sọ pé lóye eégún kan ni à ó lágbára náà iná ìjó ẹ̀yin lẹ dáná ẹ mú wa káwọ̀ dà káwọ̀ bá dà kó wa kónú náà yọ gbà nítorí pé táwọn náà mi máa báwo wá la dà tó eléyìí ni wọ́n ń pè Jazakumullahu khairan wa ahsanallahu ilaykum. 08024481441 08024481441 Bàbá ń pè láti ìlú òkèèrè plus two three four eight zero two four four eight plus two Inshallah fún àwọn àlàyé síwájú sí ìjà gbìyànjú láti kàn sí àwọn tí wọ́n wà ní ibi tí a ti rí sí àwọn olùmọ̀wára láti lè ní àgbọ́yé ẹ̀kúnrẹ́rẹ́ káwọn náà kà fúnra wa lọ́kàn wọn fi máa balẹ̀ láti ní kó sí ọwọ́ ẹ̀sùjẹ láti ní pàdánù ìmánì wa láti lè máa ṣẹ̀sìn wa bí Allah àti ìránṣẹ́ Allah bó ṣe fi kọ́ wa bí Allah bó ṣe fi pa wá láṣẹ bí Allah kó ṣe oníràn pé nìkọ̀ọ̀kan wa. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. àwọn èyí tí wọ́n ti kọ́ nípa ìdíná àtàtàsí ó wà nínú rẹ̀ ìtàn kan pa àpéyídà náà lọ́tọ̀ wà lórí ẹ̀dọ̀ wà á lékún sítára àwọn aṣọ ìtura orúkọ yẹn àti ìtẹ́jú ń pèrò. ilé ìjà máa ń pè lápẹ́kọ̀ọ́. nà ìbéèrè yẹn. ẹgbẹ́ tó bá ń ṣẹlẹ̀ pé nǹkan ò lọ déédéé fún yàn kò sí ọwọ́ àjọ fún wọn mílíọ̀nù wá ní káwọn wá bá omi ẹ̀rọ ìtajà ṣe máa sọ fún àìdílé tó fẹ́ ní ọ̀nà wọn ní kí wọ́n máa tẹ̀lé àrẹ̀ tó lọ sí ṣọ́ọ̀tì ọ̀dẹ́ bá tẹ̀lé wọn kó ló bẹ̀rẹ̀ bí ṣe lẹ́sẹ̀ tó láti gbé orí lójú ìta ní kí wọ́n máa táwọn òbí ìyàwó rẹ̀ wọn lọ́gbẹ̀rẹ̀ rẹ̀ fún ẹ̀ náà. alhamdulilayi nígbà tí ṣe tí ọba lọ dédé àbí tí ọ̀nà táǹtì ń rí ṣe tọ́nà bá fẹ́ dí máa wà. kò sí nǹkan kan tá a ṣèjú ká padà lọ sọ́dọ̀ Allah lọ ká máa pè ká máa bẹ̀ nígbà tí ń dá fún yín tára tù yín ta lọ́nù ká dákẹ́ gbogbo nǹkan dàrú tẹ́lẹ̀ náà tí nǹkan bá dá fún yàn àyípadà tó lè bá òun náà ní kí nǹkan kò lè mà ẹni tára ń tù ọba ni kò lè ẹni tí nǹkan lè mọ ọba bẹ́ẹ̀ a ti pa àti pé tì nígbà kankan nígbà tára tù wá àti ìgbà tí nǹkan lè má wa olóríire èèyàn gbogbo ìgbà ni wọn pé Allah ẹ wá ń sọ fún màmá yín nígbà tó tẹ̀ sọ fún wa nígbà tó dáa tó ṣé màmá lójú ọ dáa ni nítorí pé náà ló mú kọ́pọ̀lọpọ̀ ọmọ sọ màmá rẹ̀ dàjẹ́ nítorí pé wọ́n máa wò pé àwọn gbára lé àwọn màmá àwọn àwọn màmá àwọn abiyamọ ni bọ̀dá gbọ̀rọ̀gbọ̀rọ̀ tó ogún lé sọ gbogbo àwọn àtúmọ̀ náà ló kó sínú ẹ ṣe sọ fún bàbá yín kí ló dé tẹ́ ẹ sọ fún ìmáàmù yín kí ló dé tẹ́ ẹ sọ fún àfa yín tó kọ yín tó màmá yín wá ní àwọn ò mú yín lọ ibìkan ibi tí màmá yín wá padà mú yín lọ ọjọ́ ṣọ́ọ̀ṣì mùsùlùmí sílẹ̀ rà ní pé tẹ́ bá tẹ̀lé wọn báwọn tí ìsìnkú ẹ ti sẹ̀ tẹ́ bá tẹ̀lé wọn báyìí ewu ń bẹ ìsìláàmù yẹn bàjẹ́ ìsìláàmù yẹn bàjẹ́ nítorí pé ẹ ti wò pé ojútùú ò sí fọ́rọ̀ yín nínú Islam ìdí ìfẹkẹfẹrí sí Allah lójútùú wà fún yín tẹ̀bá tí wàá ṣe bẹ́ẹ̀ ẹ̀kọ́ Islam èèyàn di kẹfẹ́rí nù olùwọ́sàmì ẹ̀ mo lọ́wọ́ àti níkẹ́ tẹ̀lé ti bàbá àti màmá yín nígbà tí wọ́n máa ń pè yín lọ síbi kẹfẹ́ kẹfẹ́rí tẹ̀bá Nabi sallallahu alaihi wasallam sọ pé innama ta'atu bil ma'ruf ọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ sí àdéhùn ní ti sọ pé látọ̀ àtẹlẹ makhluqin fi ma'siyati al-khaliq ìgbọ́rọ̀ sẹ́nìkan lẹ́nu kò sí tí ọba ti mú ni máa ṣe Allah kì í ṣe pé màmá yín fẹ́ kẹ́ ẹ ṣe Allah lásán wọ́n fẹ́ kẹ́ ẹ di káfíìrì àjẹbọ̀ ti ṣe jẹun àdúrà yín tẹ bá sì lọ ṣe ń bẹ̀ tí ẹ bá rí pé nǹkan yí padà nǹkan ọkọ ti béèrè lẹ́ẹ̀kan nù à ń pè ní istidroj olúwa fẹ́ bẹ́ẹ̀ ní nǹkan ẹ̀rí kíkẹ́ fèrè kú náà. Zero eight zero two four four eight one four four one. Zero eight zero two four four eight one four four one. Now, Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Program has been done well. Let's try to do it for last minute. Láti láti bọ̀yà tẹ́tà. Ògùn àṣọ náà. Láti ẹgbẹ̀rún fẹ́ẹ́. الحمد لله Alhamdulillah, في الله ركعتا الفجر أقى سورة الفاتحة أقى قل يا أيها الكافرون يركع لقبه rákà ẹlẹ́kejì ẹ ka suratul Fatiha ẹ ka qul huwallahu ahad eléyìí ní báyìí ti sọ̀rọ̀ bá àìsílẹ̀ àti ṣe máa ń ṣe. àwọn ẹni tó ń sọ fún yín pé Fatiha nìkan làwọn kà mẹ́rin nǹkan gbọ́yé nínú ẹ̀gbà wa ìyá wa Aisha radiyallahu anha òní wọ́n fi ń sọ̀rọ̀ ní tèèso ńlọ́dọ̀gba wípé ànábì máa ń ṣe rọ̀kàtà al-fajr kúrú débi pé màmá pé sósì kàǹkàǹkàǹ bẹ́ẹ̀ àbí fatiha nìkan lọ́kàn bẹ́ẹ̀ ni ṣètò ọdọgba ni kẹka suratul fatiha àti kúlù ayọl kàfírún nírọkà alákọ̀ọ́kọ́ ẹgbẹ suratul fatiha àti kúlù ọlọ nírọkà kejì kọlẹ ìgbà wa kan tó wà tó tún sọ pé nǹkan mi lẹsùn kà lẹ́yìn nírọkà alákọ̀ọ́kọ́ nǹkan mi lẹsùn kà lẹ́yìn nírọkà kejì. zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one plus two three four zero two four four eight one four four one zero zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four àwọn ẹni nọ́mbà tí a máa pè sí láti béèrè béèrè kan àbí kejì nípa ọlọ́run rẹ̀ sí ní ẹ̀sìn wa al-Islam zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one down. láyé tó wà lórí ètò. Wàlékún sálà wà ṣùtùwà wàkàtù. Orúkọ yẹn àti ìdá tí ń pè ó. Wọ́n mọ́dún Cosmin láti Ogun State. Nà ìbéèrè yín o. Nà ìbéèrè mi ni wípé ah, nípa àti máa kírun ní àwọn mọ́sálásí tó bá wà ní àárín wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ níbi tí èmi wà yìí mọ́sálásí tó wà lẹ́gbẹ̀ẹ́ ni ọ̀nà ní mọ́sálásí àbádíà tí àjẹ̀sí gbọ́ pé káyé kí n bẹ̀ àmọ́ ṣe ìrún fún nígbà tó jẹ́ pé mọ́sálásí tó súnmọ́ mi jùlọ òun náà ní mọ́sálásí àbádíà ṣé kò sí láàṣì níbẹ̀ àwọn ìbéèrè alhamdulilayi ẹ sọ pé ètò súnmọ́ yín jùlọ èyí tí kò súnmọ́ tó ọ wà èyí tí ò súnmọ́ tó ní ká ẹ máa lọ àmọ́ mọ́ṣáláṣí tó máa pé amadíyà ni ẹ gbọ́dọ̀ lọ torí pé amadíyà ẹ ṣe mùsùlùmí àwọn ẹ ṣe mùsùlùmí wọ́n takò alukur'an wọ́n takò sunna nebà muhammed sallallahu alayhi wa sallam wọ́n láwọn lánàbí mi lẹ́yìn nebà muhammed sallallahu alayhi tó túmọ̀ sí pé wọ́n tún ní kur'an mi ga wọ́n níwèé níjọ́ jẹ́ kur'an torí ìdílé àwọn eléyìí àgbọ̀dọ̀ lọ sí sọ láti mọ́ṣáláṣí wọn dígbà tẹ lọ sí sọ láti ṣọ́ọ̀ṣì wọn. àmọ́ ńgbà tẹ sọ pé mọ́ṣáláṣí tó súnmọ́ lè mì jù ó túmọ̀ sí pé ọ̀kan wà tó súnmọ́ àmọ́ tí ò súnmọ́ tó eléyìí ibẹ̀ ní kẹ́ máa lọ. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one. plus two three four eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. نعم نعم ذاك الفرق زero zero two four four eight one four four one نعم أنتم أدركتم وعليكم السلام ورحمة الله وبركاته Irú ẹ̀sùn wo lọ́lọ́ gbà fún Kristi náà ṣe? Irú ẹ̀sùn wo lẹ́nu gbà? Sàmúlẹ́kùn. Ọgbọ́n ni pé ẹ dáhùn ìbéèrè kan sí ẹlọ́mọ ẹlọ́mọkùnrin kan tó lọ gbẹ̀sì kọ̀ wá kúnlẹ̀ fún wa. Ẹ̀sìn wo lọ́yà lọ gbà ẹ̀sìn wo lẹ́yìn ẹ̀sìn wo lẹ́yìn dára bá ti sọ pé ọ̀pọ̀lọpọ̀ kan ṣe Islam náà jólódò fún ọmọ kankan nípa Islam wọn. Ẹlọ́mọ lọ gbẹ̀sìn ẹ̀sìn wo lẹ́yìn sí. Ọmọ ń ṣe Mùsùlùmí òun á tẹ̀síwájú pẹ̀lú mímọ akẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn èyí tẹ̀yìn ọ̀sẹ̀ ẹ̀yìn kan dúró lórí pé ẹ̀ ń ṣe Islam ẹ̀ ṣe báwọn bàbá tí wọ́n ń ṣe ẹ̀ kẹ́kọ̀ọ́ kankan pa rẹ̀ èyí tó súnmọ́ kó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ irú yín tẹ́ bá rúkú ẹ̀ máa súfè ni tẹ́ bá forí kanlẹ̀ ẹ̀ máa súfè ni ọmọ wa kwẹ́sìn débi pé wọ́n kì í súfè ní rúkú wọ́n kì í súfè ní forí kanlẹ̀ àtẹ̀ṣàhòd kí ni wọ́n máa wí bẹ́ẹ̀ táwọn màmá ọ̀mà ṣé tí nǹkan ẹni bá dáa sáà bínú ni a kì í bínú ǹjẹ́ yìí ti sọ pé gbẹ̀sìn ó ní pé kọ̀ọ̀bá yín sàtàmà àṣà tẹ́ kúnlẹ̀ tẹ́ dọ̀bálẹ̀ kò sí mọ́ ẹ wá ní kẹ́ ẹ ṣe sí ẹ máa dúpẹ́ fún Allah ni torí pé ti yín dire ọmọ gbẹ́sìn yìí ọmọ ń ṣẹ̀sìn gidi irú rẹ̀ sì pọ̀ fèsì màmá yìí nìkan àwọn màmá bàbá wọn pọ̀ tó bá ti rí tọ́mọ wọn ṣẹ̀sìn Islam òdodo wọn ló ti lọ gbẹ̀sìn èmi wá máa bí wọ́n pẹ̀ ẹ̀sìn wo lẹ́yìn ṣe nígbà tẹ́ bá lọ́mọ ẹ̀yìn gbẹ́ ẹ̀sìn wo lẹ́yìn gbà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ lópin ìgbà tó máa yàn bá jẹ́ pé àṣejù ńlọ́ba lọ gbà lẹ́sìn ẹ̀sìn tó ló wá fi rán nábì náà ni à ẹ̀ máa dúpẹ́ fún ọ̀lọ́ tòótọ́ bá wá jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ bá má ṣe èsì lọ́pàá ṣèjì ti fẹ́ wọ bẹ̀ mú wa kàbá yín ṣàlàyé fún ọjọ́ bó ti ṣe jẹ́ zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one àwọn nọ́mbà tí a máa pè sínú. náà wọ́n sọ pé kí ni ìdájọ́ nínú awé láwà ní láti yọjú pé àwọn tí ń dáàbò bo ojúkojú àbí àkàtúntì alhamdulilayi eléyìí nǹkan tuntun tó ní ṣẹ̀wé láàrin gbogbo ẹgbẹ́ dáàbò bo ara yín di ojúkójú àbájáde lọ́nà wò ọ̀nà wo lòun fi jẹ́ pampán àdáàbò táwa ní ta kàbí sórí ẹ̀wá ní kò bí jójúkójú rí lójú tàwọn ẹni tí wọ́n máa fojúkójú wò yín lẹ́ẹ̀bù ni tó kọjọ́ra wọn jẹ́sọ́ àti wé sórí àṣà tí mú ni àjẹ́ pé kálukú gbórí láwà nítorí nù tó ọ̀rọ̀ tẹ béèrè kò ní ìtumà kò ní ìtumà láwà ní tẹ́rì yẹn ẹni tó bá ń wé kó jẹ́ pé bóyá ìmà ló ní ó wá já àpẹẹrẹ pé eléyìí mà nípa ẹ̀sìn tí nǹkan kan bá sú ọ lójú tó ọ̀mà o lè bí léèrè tòun náà sì ń ṣe bẹ́ẹ̀ nítorí pé lẹ́ẹ̀kan làárẹ̀ alẹ́ bí sọ́lá àlùfẹ́ làá máa wé láwà tòlẹ́yìn ìjẹba àmọ́ pé aráwé lára nítorí ojúkójú ojúṣó lójúkójú lọ fẹ́ bójú rẹ̀ nítorí àṣà ìṣiṣẹ́ òní ọ̀ka wọn lọ́wọ́ dì àbọ̀ ni yọ̀jẹ̀ pọnpọ́n àdáàbò nígbà tó fa àṣà tí bá ń bọ̀ òun lọ dá dúró tó ìbéèrè wọn nítumà. zero eight zero two four four eight four four four one naam. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. orúkọ yàtí ìṣàtúntò. Eh, láti jọ Taofik. Náà ìbéèrè yín. Eh, eh, Ẹ̀ẹ́dàkùn, ah, mo fẹ́ kí ni Islam ṣẹ̀ríà sọ nípa fọ́kà ní fọ́kà sí ibi àìsí náà ní ojú oorun. Fọ́kà tí ó lè rí lórí ẹ̀rẹ̀ mọ́rin bẹ̀rẹ̀ tí wọ́n sọ báyìí. Then bí eclipse of the sun tàbí moon náà ẹ̀kúrẹ́ fọ́kà yẹn jẹ́ mọ́ sábà rí bẹ̀ sábà ní ATM electric ó mọ sábà lọ sí ojú òní Islam fi wo àwọn nǹkan yẹn àti láwọn àlékún àbúrò. alhamdulillah àkọ́kọ́ olúwa nìkan ló máa ń tọ́pa mọ́ hmm. ẹ̀dá kan sì tó máa ń tọ́pa mọ́ à ń jọ máa ń sọ pé òórùn mú kankankan òtútù òórùn tàbójú ọ̀rọ̀ àwọn sọ pé àwọn gba ọ̀nà ìwádìí kan ní scientifically làwọn fi máa ń mọ̀ bẹ́ẹ̀ so gbogbo orí eléyìí gbogbo ń tẹ́ bá sọ àgbọ̀dọ̀ gbára lé e. ẹ̀yin náà náà ọ̀rọ̀ yín ẹ sọ pé wọ́n lè wí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ wọ́n sì lè wí bẹ́ẹ̀ kó má jẹ́ bẹ́ẹ̀ tẹ́sí ma pé àwọn òyìnbó ọ̀dọ́ wọn ní nǹkan yẹn ti nínú ìwádìí a rí i pé lọ́pọ̀lọpọ̀ lóyìnbó ẹjọ ń bẹ láwọn kóòtù wọn lórí pé ẹ sọ pé ní rárá

ṣùgbọ́n bẹ́ẹ̀nù mà tó ṣe pé kéèyàn bá mà kọ́ gbẹ̀nu lọ bẹ́ẹ̀ làwọn olùmọ̀ sọ. Zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. Now. Wàhálẹ́kùn sálà wa rahmatullahi wa barakatuh. Orúkọ yẹn ti tẹ́tí tó. Fún Ìsmáyé látàrí ìjọ àbá. Nà ìbẹ̀rẹ̀ yẹn. Ẹjọ́ tán, ọmọ wọn kàn lè bá ń bàríkà. Ọkọ tó bá ta fún pé kí ọ̀yọ́ sàmọ̀ tẹ̀tẹ̀ lè ní ìkúnlẹ̀ ní àlùbáríkà àwọn ọmọ ni ẹ̀dá fún ẹ̀rọ ìpàdé tó ń lò. Kí àwọn ọmọ tuntun. Ó máa fi okun méjèèjì kúnlẹ̀. Hmm. Àkọ́kọ́ àwáwí lásán ni àwáwí tí ò nítumọ̀ àwáwí tó ṣe pé tó máa ń kọ́ mẹ́rin rẹ̀ wá kò ní rí mú adijọ́ gbọ̀ndà kìyàm gbogbo eléyà ń bẹ ní yorùbá lẹ́rù nílé tí nítumọ̀ kankan mọ́mọ́ wa táǹbí tí wọ́n ti ṣe lálùbáàkà ó bùkátà kó bì lọ́kùnrin àti òbí lóbìnrin ká máa ṣàdúrà fáwọn ọmọ yìí sẹ́mi mọ tí ìbá ṣàwátà tọrọ rẹ̀ allah ló mọ ibi táwọn ọmọ wa bá wà àwa la tọrọ wọn lọ́dọ̀ allah. wọ́n ní ìjà ó jẹ́ pé wàá lájẹ ọlọ́pọ̀ tó tu ọmọ wa táyé àwọn afa àwọn ọmọ wa lẹ́sìn tí wọ́n bàjẹ́ àlágbára tàbí lójú tí wọ́n dà àbájẹ́ bàbá wọn àbájẹ́ yà wọn bàjẹ́ bẹ́ẹ̀ bàbá tí wọ́n mọ̀ ká títí ẹ̀ bàjẹ́ láyé gbogbo ẹni tẹ́ títí ẹ̀ tà àwọn náà ní bàbá àwọn náà ní ìyá kò sì wú àwọn òbí wọn tí kìkà wọn ọmọ àwọn ta ṣùgbọ́n kọ́lẹ̀ ńkọ́ bò láti fẹ́ ṣe àwa oníkábàbí làwà ààyè sẹni tó ṣe pé ó lè mú kígbà lọ báyìí olúwa ló lè gbani là àdúrà làwọn máa ń ṣe fáwọn ọmọ wa gbogbo ẹni tó bá ti ń ṣàdúrà kò ní pàdánù olúwa kọjá lóhùn bàbá ń ṣàdúrà ìyá ń ṣàdúrà kólúwa kọjọkọjá fáwọn ọmọ pẹ̀lú àṣẹ ọwọ́ àwọn ọmọ ò ní bàjẹ́ sọ eléyìí ní nǹkan tí àwọn ọmọ yín wọ́n fi lè rọ́nà lọ yìí ṣe pé máa kúnlẹ̀ fún mi pẹ̀lú orúnkún rẹ méjèèjì kò fi máa ra àlùbáríkà fáwọn ọmọ rẹ ṣé bàbá tí ọkọ tẹ bí ọmọ fún tí ṣe bàbá àwọn ọmọ tóun tà ní tẹ ti fẹ́ fìkúnlẹ̀ rà náà. ẹ ti wà lórí ètò. Wàlékún sára wọn ṣmọ̀tòlá wà dáadọ̀. Ẹjọ́ bá gbọ́n òkè orúkọ yẹn àti ìfẹ́ ìjọ kan ní kí àwọn ọmọ wa ó lọ sí lọ́wọ́ lọ sí tí wọ́n ní kí Yorùbá ẹ̀ẹ́dẹ́gbẹ́ bá dé yàrá sí Yorùbá pé ọmọ Yorùbá máa tún sí yẹn nílẹ̀ Yorùbá wa yàtọ̀ sí èdè lédè ọ̀dọ́ àwọn ọmọ akọ́jú ẹ̀sìn kàlámà ní òfin àbúwádìí ló béèrè lọ́wọ́ àwa ní àwọn ẹ̀rọ ẹ̀rọ béèrè ní ọ̀dà mi pé nǹkan ṣe ká òde ní ẹ̀rọ ní kí n tẹ̀lé ìjọba máa àtàlà ìṣèkọ́ ìdí ìdìbò ẹ̀ka ọ̀rọ̀ wọn láti dùbà ìtàgbára ní pé èrè dé sílé ẹ̀yìn tí ó wù ọ̀rẹ́ ìṣèlú pé òun náà darí ìgbà tó wọ́n ti gbà ẹ̀yìn tí wọ́n dá tó bá mú un kò ní tẹ̀sẹ̀ sí ẹ̀yìn ẹ̀kẹ́ ìkéyè fún wa bóyá yẹn ló wà ní sọ́dá bóyá tí wà yóò tẹ̀sẹ̀ wa mọ́ ká mọ́. alhamdulilayi àkọ́kọ́ yorùbá pẹ̀lú èdè rẹ̀ yorùbá pẹ̀lú àṣà rẹ̀ níta bá pè láṣà náà nìkan tá à ń ti ń ṣe é bọ̀ látọjọ́ tọpẹ́ táwọn ọmọ ń gbà lọ́dọ̀ bàbá tọmọ ọmọ ń gbà lọ́wọ́ ọmọ títí tó fi dórí àwa tá a wà láyé lónìí. à ń sì ń ṣe ẹnìkan takò wá nínú wa ẹnìkan sọ pé kò dáa nínú wa nígbà máa ń pè lásàánù. àṣà Yorùbá tó máa kíra wọn ní àárọ̀ ẹ̀ka àárọ̀ ni. àkọlẹ̀ yípadà wípé ẹ̀ka àárọ̀ kì í ṣàṣà Yorùbá mọ́ ta ló fẹ́ yípadà. ọba wà nísẹ̀yìn ọba wà lókè o wọn ọba sì wà nígbẹ́tì wọn ọba sì jẹ́ pé ibi tí wọ́n wà àkúrẹ́ ni kódà kó ṣe pé lọ wà kódà kó ṣe wípé ibi tí wọ́n wà òun náà ni ọ̀tà ìgbà tó bá ti jẹ́ pọ́ ọmọ yorùbá ni ẹ káàárọ̀ náà lẹ káàárọ̀ kọ́ wọ́n bí òun léèrè nípa rẹ̀ pé tí yorùbá ò bá kíra wọn káàárọ̀ bó ni wọ́n máa wí tó sọ pé assalamu alaikum tí wọ́n bá fèlì rẹ̀ wọ́n fèlì ẹ̀dá nítorí pé táwọn ń bí léèrè ni pé láṣà yorùbá tí wọ́n dọ́kan nínú wọn táàbà kíra ẹni bó láti kíra ẹni láàárọ̀ àwọn á ní assalamu alaikum rárá àṣà yorùbá wọn bí ọ èdè wọn sọ pé nínú ẹ̀sìn Islam táàbà kíra wa tá a bá kọ́kọ́ pàdé bá a dáàrọ̀ bá a dálẹ́ bá a jọ̀sán kó là á kíra wa lọ sọ pé asalaamu alaykum wáyé o wọn ò sì tún bí ọ léèrè wípé wo iná àkọ́kọ́ tì síwájú fún lọ́lá tá a bá fẹ́ kíra wa tá a jọ jẹ́ yorùbá tá a sì jọ jẹ́ mùsùlùmí ṣé ìkíra ẹni tí islam láti síwájú kàṣà ni àbí tàṣà láti síwájú tẹ̀sán kìí ṣèbéèrè tán bí ọ̀nà. ìwádìí lè yẹn wọn bí ọ sọpá sọpá asalaamu alaykum òun náà ti dáhùn pé wa alaikum salam ẹ̀yìn rẹ̀ láti ẹ̀ka àrọ̀ fẹ́rẹ́ ìjẹ́bù ti ṣe jẹ́ ẹ ṣàlàyé fáwọn ọmọ yẹn àwọn ẹ̀kọ́ mi wà bẹ́ẹ̀ pé láti ilé lẹ́sìn kọ́ àwọn ọmọ ṣé bá ti kọ́ àwọn ọmọ láti ilé kò ní ìfà káwọn ọmọ náà lọ máa fìdí rẹ́ni nínú ìdánwò rondórondó báyìí kí ni bẹ́ẹ̀ nílé àbẹ̀yìn ò bá ń kíra wọn sábà ẹ̀sẹ̀ kí ni kí ni nǹkan tó yẹ ṣé kókó wá síra nígbà náà tó a sọ ti káfìrí ni àbí ètò ọ̀gá jẹ́ pé èèyàn náà bá jẹ́ ní tó yìí ṣe àìsíra wa káàrọ̀ ni ṣe àìsíra wa káàsán ni ṣùgbọ́n táwọn à ń sọ ni pé asàlámù àlékún ni ó sì wájú àmọ́ ní ìfún wa bí wọ́n lè rẹ́ sùkú pé Yorùbá sí Yorùbá tí bá pàdé ara wọn láàárọ̀ bóun ó kìlà wọn eléyìí ń jẹ́ bó ṣe. Àlékún sára wọn ṣùtùlọ àwàká tó orúkọ yà ti fẹ́ tí ń pẹ̀lú. Lọ́nà mú pé látò kò sí. Ìbẹ̀rẹ̀ yàn. Ìbéèrè ní pé tí a bá fẹ́ pa ẹran àtìkọ̀, ṣé a máa ṣe àkáù tí a bá fẹ́ pẹran, a máa lè dá orúkọ ọmọ náà ní àbíkàkọ̀ ṣe àkáù lásán pẹ̀lú àníyàn àìpé ẹran ẹ̀yàn fẹ́ fi ṣe àtìkọ̀ ọmọ ẹ̀. Àwọn fòkànhá sọ pé sùn pápíkọ̀ máa ní lágbájá ni yàtọ̀ sí Bísí جزاكم الله خيرا وأحسن الله إليكم zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one naam. aleykum salaam wa rahmatulah wa barakatuh. orúkọ yìí náà. naam. àwọn ọmọ wọn sọ. na ìbéèrè yín o. àìbéèrè ìbéèrè yẹn pé kí ló wọ táwọn kání pé nǹkan tá a sọ. Zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. نعم. نعم. <coughs> náà lọ ìgbà tó wà. wà á lè kó sí ara tó lọ wà káàtó. orúkọ yẹn àti ibi tí ń pè wá ṣé pápá àpá ìjọ. èso ìlú àti ìtàkì. nà ìbéèrè yín. nà àbẹ bẹ̀rẹ̀ nípa nípa dàrákà. ní abẹ́ bí wọ́n tí a ti jàpẹ́ bàbá ìmọ̀ tó wá kú àwọn jọmọ wọn ń gbé gbogbo dàrákà yìí wọ́n ti ṣe dàrákà fún bàbá á fẹ́ ṣe kìdáwó ṣé ó lẹ́tọ̀ọ́ kájáná níbi sísà àbí kò lẹ́tọ̀ọ́. kí ni ń jẹ́ sí ìdáhùn ẹ̀ gan-an kí ni ń jẹ́ sí ìdáhùn. ilé yìí kí ni jẹ́ mi ìdáhùn tẹ̀sán ìdáhùn. àdúrà náà ni àdúrà rẹ̀ ń ṣe ìdáhùn. kò sínú kò sínú súnà àdádálẹ̀ lásán ni ẹlẹ́ni ìjọba ìṣèjọ dépò dépò pé a máa dáná. ọ̀nà láti gbọ́ yẹn kí Allah tó wọ́pọ̀ pọ̀ wá tó fi wá ṣe kò ń gẹ́ orí rẹ̀ láyé àti nínú ìjọba ìjọba ìyá náà àbí Allah subhanahu wa ta'ala wà ṣe dáadáa fún àwọn olùmọ̀ aláyé èyí sàárè àti gbàgbà ọjọ́ ìgbẹ̀mọ̀ sí àmà gbogbo táwọn náà ń gbọ́ ìwà àtijọ́ fún ìṣòro aláǹfààní àti ìwà tó jẹ́ ká máa lò